وأشهد أن محمدا الله ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم هذا صحة وضع أترى الله أهل محمد صلى الله عليه وآله وسلم وبعض رجال النبي وصحاب عليه ويسير من تبعي على النبي في الجنة القيامة عدد العقل في كيفية المنعين الكتب للقارنة قراءة الأدب المفرد لأبي عبد الله إمام البخاري أمير المؤمنين في الحديث في أنباء الكلمة من الدنيا كلمة باب قبلة الصبيان ماشي قال حدثنا ابو سفيان عن هشام عن عمرو عن عائشه رضي الله عنها قالت جاء عربي الى النبي صلى الله عليه وسلم وقال اكثر البشر في لكم فقال النبي صلى الله عليه وسلم أولم لك أن تسمع الله من فضلك الرحمة حدثنا أبو جمال قال أخبرنا شعيب عن الزهري قال حدثنا أبو سلمة بن عبد الرحمن أن أبا هريرة قال قبل رسول الله صلى الله عليه وسلم حسنا عظيما وعنده الأقرب حالة الكيمية جارية وعنده الأقرب حالة الكيمية جارية وقال وقال الأقرع إنني عشرة من الولد لا ترددت منهم أحدا فنظر به رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يفهم لا يفهم نعم. آه، الإمام المالك الإمام البخاري رحمه الله تعالى إنه ترى الأدب المفرد أرسيني في قلوب بي قلبي وسبحانني القمرة قالوا على الله rẹ̀ tó ń fi ó sì gbọdọ̀ máa dẹ́jú fún òun ni àtọ́ka nínú báwo yìí kódà tó dípò pé tí èèyàn bá ní ọmọ èèyàn kéèyàn ń fi ẹnu òun lẹ́nu òun tó kéèyàn kú ìfìlẹ̀ ní ọmọ kékeré tó jẹ́ ọmọ rẹ̀ òkú sọ sí obìnrin bẹ́ẹ̀ ọwọ́ nínú ìṣòwò ti àmẹ́ríkà ọmọ ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu. الإمام البخاري يقول باب قتل الصبيان ọ̀rọ̀ nípa fífi ẹnu sí ọmọ kékeré ní ẹnu حدثنا محمد بن يوسف حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن هشام عن عروة عن عائشة رضي الله عنها قالت sọ́ọ́tọ́ gba àdéhùn wa àdéhùn máa ń bùkọ́ ló gba àdéhùn yóò tó fi láti ọ̀dọ̀ Sufyan Sufyan òun gba látọ̀dọ̀ Hisham látọ̀dọ̀ Urwa ọlọ́mọ tó gbé tó bẹ́ẹ̀ látọ̀dọ̀ àdéhùn ọ̀rọ̀ bí ọlọ́ọ̀ Urwa ni àbí Aisha ni ìdá. مزيد إلى النبي صلى الله عليه وسلم إلى ما أرى السلطان هو أكثر النبي صلى الله عليه وسلم صحة هو أكثر النبي أن تفضلون صبيانكم شيء أي من كتب أو من يسمى أو من يبادي بالجوش فلا نقبل أو يمكن ولا لا إن كان يجب أن لا يجب ipò báwọn ọmọ mọ àwọn ọmọ ọlọ́rọ̀ táwọn ọmọ ìgbé mọ́ra káàkiri táwọn láǹtọ́ ní kò lẹ́nu ayé tó bẹ́ẹ̀. فقال النبي صلى الله عليه وسلم على الوالد ẹni pé bó ṣe ń béèrè lọ́rọ̀ ìtòfin rẹ̀ lẹ́sìn táwọn máa ń ṣe táwọn eléyìí oníṣẹ́ lọ ń ṣe ẹni sẹ́yìn lọ ń ṣe ìṣèlú ìyàmẹ́bí tó ní àwọn ìṣèjú ara rà. tọ́lọ́gbọ́n ni ànábì ní ẹ̀fọ́ lóhùn pé àwọn náà mọ̀ ṣe báwo yìí ṣe ànábì ní àwọn amúlẹ̀ kùlákà ànyẹ́gbà ẹ̀rọ ní kọ́lùdíkà ọ̀rọ̀ àmàgbà tí mo wá rẹ̀ ṣe sí tí mo rẹ̀ ṣe lérí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti pé ọlọ́run yọ àánú nínú ọkàn rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà tó ń lójú àánú tó ń lé kó ọmọ rẹ̀ kí wọ́n rẹ̀ ṣe sí wọn rẹ̀ dárí ọkàn rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé èdè tí ànábì pè fún èdè tí ó ń ṣàfihàn pé ànábì ọ̀nà ló fi ìlú ọ̀rọ̀ tó ń sọ. Sọ ànábì ìfaramọ́ irú ilé ìsinmi rẹ̀. Torí àdámọ́ ní ènìyàn dáadáa tọ́lọ̀ ń dámọ́ ní ènìyàn. Òun náà ni ó ní ọmọ tó bí ó lé ní ọmọ tó kú ẹ̀dú ọ̀kalẹ̀ kọ́ lọ tí ò lé ní ọmọ tó yẹ kí nínú àdámọ̀ ọ̀dẹ̀ lẹ́yìn àbẹ́ tó bí lọ tó wá di tó ń gbé wá kó nira wọn tó máa ń ṣe kankan mọ́ ní ẹ̀sùn kúrò ní àdámọ̀ ajẹ́ pé àwọn ló tọ́lọ̀ lọ sí inú ọkà ìyá òsì lára onítọ̀ọ́rẹ́ yẹn pẹ̀lú tó lánàá ọmọ rẹ̀ onílànà ọmọ ọlọ́mọ kankan òun làwọn ọmọ yẹn lọ tó tí ọmọ tó yẹ kó yẹ kó sàánú ọmọ yẹn lọ láàánú rẹ yìí tó ló ti fẹ́ ní tọmọlọmọ ní ojú torí ẹni àtẹ́lẹ́sọ̀ ọmọ ọ̀sọ́lá mi náà lọ tó jẹ́ kí ọmọ yẹn lọ tó ti ó ṣaláìsí tó àwọn sàhábà tó lẹ́yìn àtẹ́lẹ́sọ̀ ọmọ ọ̀sọ́lá wọn ẹni tí ó ń bọ́ ní ojú rẹ̀ lẹ́yìn àdéhùn ẹ̀mẹ́lẹ́sọ̀ ọ̀rọ̀ kọ́ọ̀rọ̀ wọ́n á bí àtẹ́lẹ́sọ̀ يعني يا رسول الله تبكي والذي احبك قلت تقول إيه؟ فنروى إنما هذه الرحمة جعلها الله في قلوب عباده في الدنيا يبقى نزعبها من براجة وقم من مرجي من أمي أعلمني إن في قصد كل صوت عمني وأنا ولا نقول إلا من يرضي ربنا àmọ́ àwọn sọ̀rọ̀ kankan jáde lẹ́nu nǹkan tí ó yọ ọlọ́run ọba ní náà ní ìlú àwọn jáde òun tó wà ti pé àánú yẹn pẹ̀lú ọmọdé yẹn bí dandan ní nǹkan yẹn gbọdọ̀ wà ń bẹ̀rẹ̀ àdámọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ṣáà في عن الجماعة فوعد لم حدثنا أبو اليمان أبو اليمان يضع حديث لك الجوار قال أحد أخبرنا شعيب عن الزهري قال أني حدثنا عبد السلمة بن عبد الرحمن أني عبد السلمة وهو عبد الرحمن ونظر الى أن أبا هريرة رضي الله عنه قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم قبل رسول الله صلى الله عليه وسلم أبو هريرة النبي صلى الله عليه وسلم أنف ينص حسن بن علي لمن انكسر وعنده الأقرب بالحادي التميمي أقرب بالحادي وأجه النبي صلى الله عليه وسلم يقول يعني هذا كنت كتب النبي فقال الأقرأ أقرأ يعني إن لي عشرة من الولد أو من مبين ما قبلت منهم أحدا إن إيه، كيف كان منهم àwọn èmi ti láyé ìjàkùjà kọ́ báyìí mo ní láyé àwọn ti àwọn ọba fìlà sọmọ ọmọ ọmọ ìfún ní ma láéláé tó wọ́n fẹ́ fún amẹ́lí sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà fana bọ́lá ilé ìjọba tó lò mọ̀ àlẹ́ ni wọ́n ti ju ọbí mọ mẹ́wàá kò sí kàtó àwọn ọmọ tó ń súnmọ́ tó ń lọ́mọ́ ti hà. ثم قال النبي من لا يرحم لا يرحم ثم قال النبي جعل الذين لم يكن لجوا لهم يرحم إن ذكر يأتي عنهم من العالم يعني النبي من لا يرحم الاتباع عن لا يرحم أن يطلعوا يفعلوا أبناء فهي النبي صلى الله عليه وسلم في شلالين ورمطة kí èèyàn fi àyè lẹ̀ kí èèyàn rọ̀ ọmọ tí yẹn bá ń bí láti tó kó rí nǹkan tí bá ń fẹ́ kó rí sọ fún yàn. Ìṣẹ̀lẹ̀ ọmọ ló fi pé ó padà di ọmọkọ́mọ látara pé kí ni àwọn òbí rẹ̀ náà fààyàn òbí sọ́lẹ̀ fún un. Tọ́lọ́mọ ní ìlú gbogbo tó bá ń lé ọkùnrin yẹn yá. Àwọn pàtó wọn ti lọ sí ìlú òpin lọ́sàn-án lójú ìṣẹ̀dá ìwé táwọn ọmọ ọkọ ti bá pè é ó délé ní ọba bàbá ó ti mọ ọkọ báwọn náà tó o yóò lè jọ ìwọn tí o sì lè mọ àwọn tó akọ ọmọ tí wọn máa ń sọ gbogbo nǹkan tó bá rí lé ní pé àwọn ọmọ ìdájọ wa pè mí wọn á ní kí wọn á jọ ìyẹn kí nìkan fi ẹgbẹ́ àwọn ẹgbẹ́ o wọn gbọ́dọ̀ fẹẹ ìgbàgbọ́ sí òun gbọ́dọ̀ yọ pẹ̀lú wọn náà kò ti kọjá rẹ toro gbogbo tó bá sọ fún un náà lè yóò máa gbọ́ tó náà ti fẹẹ fi ọ tó àmọ́yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́yé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tó ṣe pé àìwé rí ààyè lọ́dọ̀ lọ́dọ̀ òbí àbí lọ́dọ̀ màmá rẹ̀ àbí lọ́dọ̀ bàbá rẹ̀ pẹ̀lú orí ẹni tí ń rìn àti káàkiri tó eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí a ti di ọmọ àtàwọn tí a ti gbé náà kámọ̀ pé àwọn ọmọ wa agbọ́dọ̀ ṣùgbọ́n lẹ́nu tí a ti tó súnmọ́ wa láti tẹ̀ náà kí ṣe pé àwọn àgbà wọn ní àyè tí ò dáa tó wọn wá yọ àyọkáyọ tó níbi ìdílé agbọ́dọ̀ lé lọ́wọ́ agbọ́dọ̀ ní ìkẹ́ wọn ìsánú wọn àti gbọ́dọ̀ tó ní ìgbáwí wọn lọ́wọ́ náà méjèèjì kó kó papọ̀ ìkọ gbọ́dọ̀ ṣe pé nǹkan ní yọkalẹ̀ tó eléyìí ọ̀rọ̀ tí a bẹ ti sọ lọ́wọ́ tó lọ́wọ́ ẹnìkan sọ̀rọ̀. Ah, pòfẹ́sọ̀ kan tó àwọn alákọ̀wé ẹ̀ lè nípa wá jẹ́ ẹni tí ọlọ́run bá ní sí ẹ̀sìn òye tó wá ó wá fẹ́ àwọn ọmọ rẹ̀ wá fẹ́ lọlé ọkọ̀ tó ọmọ rẹ̀ sí ọlọ́lé ọkọ̀ yọmọ rẹ̀ nípa rẹ̀ méjì ìgbà tó fẹ́ lọ́kọ̀ pẹ̀lú ọ̀gbọ́n láti mọ̀ pé ta ló fẹ́ fẹ́ kò ní bọ́ ìgbà ìgbà pupa rẹ̀ lẹ́sìn àwọn àwọn tó jẹ́ àwọn expressional eh, sport yẹn náà ṣe tòbí àwọn mẹ́tíkà eh, mẹ́sìn nǹkan kan náà ṣe tó kò ní ẹ̀mí tó bá tẹ́lẹ̀ wọ́n ń sọ ẹ̀ fún mi wọ́n ń sọ pé kẹ́kẹ́rẹ́ wọn tó ti dájú wọn tó ṣe pé níwà sísọ̀rọ̀ fún dájú wọn yẹn òun tó tọ́wá ti rí nìkan ọ̀kẹ́ nìkan wọn lò fún mọ́tò àwọn kò rẹ̀ kò ní dáwọn náà lọ kọjú mẹ́kọ̀ọ́ yìí so ìfúri sí bàbá wọn kò ṣàǹfààní fún wọn so tó agbẹ́kọ̀ọ́ bá ní àǹfààní láti fúri sí bàbá wọn ìyàmú ìyàwó yẹn ló mọ wa ṣe oríṣiríṣi nínú wa oríṣiríṣi fún tó bá wọn kàn yìí lọ́la alẹ́ gbọdọ̀ létí àwọn ọmọ wa tó rán fúri sí wa ọṣọkùnrin ní oṣù bẹ̀rẹ̀ ní ọjọ́ bàbá mi ọjọ́ ìyá mi. نعم باب أدب الوالد وبره لولده نعم باب أدب الوالد وبره لولده حدثنا محمد بن عبد العزيز قال حدثنا الوليد بن مؤمن عن الوليد بن زيد بن أنه سمع بلاه يقول كانوا الصلاة من الله قال أخبرنا عبد الأعظم بن عبد الأعظم الدواشي عن هؤلاء بن أبي عن عامر أن النعمان الثلاثين حدث أن أباه انطلق به إلى رسول الله يهديه فقال يا رسول الله إني أشهدك أني قد نهكت معناه كذا وكذا فقال أحسنت وكذا هل قال لا قال فأشهد الرجل فأشهد الرجل ثم قال أريد يسرك أن يقوم في البر سواء قال لا قال قال إذا قال عبد الله الرئيس إن شهادة التي رضى نعم نعم الإمام البخاري عليه رحمة الله ولباب أدب باب أدب الوالد ẹ̀kọ́ tó wà fún òbí yẹn ni pé bí ara bí òbí kò ṣe máa ń tó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wọ́n bí lórí ìrí léwọ́ ẹ̀dùn àti dáadáa tí ọmọ bàbá rẹ̀ fún ọmọ rẹ̀ bájúlẹ̀ kó tẹ àríwá ti kà tó àwọn dáadáa tí ọmọ gbọdọ̀ ṣe fún òbí tó bá kan náà òbí náà ní àwọn dáadáa tó lọ gbọdọ̀ ṣe fún ọmọ tó bí. ṣeré ni ṣẹ̀ríà Islam náà ni ó àwọn ẹ̀wà tó wà nílẹ̀ kì í yọ apá kan lẹ̀ kọ́ wá dá orí apá kan sí kó bá ní kí àwọn èèyàn kan máa ń gbé lápá dání ẹ̀tọ́ tó ẹ̀kú lẹ́tọ̀ọ́ kó máa ń ní ojúṣe tó lọ́ mọ́ bí ó ṣe tẹ̀lé tó ń fọ ní ẹ̀tọ́ ìlú ẹ̀dẹ́gbẹ́ ẹni tó táwọn kà nínú ṣẹlẹ̀ islam àwọn sọ àwọn ojúṣe ọkọ tí ti fi ìyàwó bákan náà tó máa sọ àwọn ojúṣe ìyàwó náà tó lọ gbọ́dọ̀ ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè fi bàbá àti màmá àwọn náà ní ojúṣe táwọn náà gbọ́dọ̀ أنا بقول الإمام البخاري يقول حدثنا محمد بن عبد العزيز قال حدثنا الوليد بن مسلم عن الوليد بن نمير بن أوس أنه سمع عذاب يقول ربما بلغ المصريين كانوا يقولون فلما أو الصحابة من بعض السلف أو عشاك من وجه الله wọn máa sọ pé àsọlá àsọláhù nínú ìwà ó ní ọlọ́run ní wọn ti fi ìrìn dá òun ní wọn fún ìrìn ṣe ní wọn tún ọmọ ṣe kó yọmọ dáadáa ìyá dáadáa ọ̀dọ̀ ọlọ́run ìfẹ́ nìkan ká kó ní màá sọmọ ẹni bí ààfin kọ̀ọ̀kan tàbí màá sọmọ ẹni bí ìnjìnírìn màá sọmọ ẹni bí àǹfà tòbí yìí ni mo bí ní àbí ni mo fẹ́ kọ́ bí ọdún kala yìí tó àtọ̀lẹ́ ṣú nínú wa dídì nǹkan àtọ̀dọ̀ ọlọ́run nìyẹn ní kíkí bí èèyàn dídá tó yàn yọ ọmọ dáadáa tó fẹ́ kọ́ ọmọ yìí ní mùsùlùmí bíbí tó mọ̀ tẹ̀lé ẹ̀dùn rẹ̀ tó mọ̀ tẹ̀lé àṣẹ ọmọ ọba tó ipa bá kọ̀ọ̀ka tòun náà ni. لأنه عبد أحد السنة والجماعة طبعا إن شاء الله على البداية وهو الزيارة ميسي بداية التوظيف حد بداية الإرشاد سو بداية التوظيف هون خلق خلق الإيمان وخلق الهدى في قلب الإنسان ونكيه ده ìmọ̀nà sínú ọkàn èèyàn pé lágbájá ló ń sọ lè yan lágbájá ó di ó di àbá lọ àtọ́lá ẹni pé lágbájá ó di ẹni tí ọmọ ti pè dáadáa wọ́n ní nínà wọ́ ọlọ́run ló máa ń ṣe yẹn fún ẹni olú gbogbo agbọ́dọ̀ náà. àmọ́ wọ̀nyí ẹgbẹ́ nínú àbá àmọ́ ẹ̀kọ́ òbí ni kọ ọmọ ọmọ òbí ni kọ tó ọmọ tí yóò kọ́ sí ẹ̀kọ́ tí yóò fi fi ẹsẹ̀ ọlọ́run lọ́wọ́ yé èyí èyí yẹn ti kọ́lù lọ sí kéré ọmọ yẹn yà wọ́n dáadáa kọ́lù yẹn tó ní á ah, bàbá kan sọ̀rọ̀ òsì mójútó lẹ́yìn ìyàwó tí màá ń wá tí màá ń wá àti pé ẹni tó bá rí bẹ́ẹ̀ ẹ kó lè fi wé ẹni tó bá rí bẹ́ẹ̀ tó pé kò rí ẹni kankan mú lò òun lọ́wọ́ tó ń sàánú fún ara rẹ̀ ẹ ẹ ti rí ẹni tó rí ẹni lójú tó láti lẹ̀ tó lójú láti lẹ̀ bí ọmọ kékeré ṣe bí ẹni tó bí ọmọ tó bí ọmọ mẹ́wàá ó ti ṣàkóso hàn kó ló lọ́wọ́ fẹ́ gbogbo kùrán ti dúró lórí tó gbogbo àlọ́kọ̀dé ẹ̀ṣẹ̀ ó ti ń yé ó ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ jáde ó ti parí ó ti parí sọ́nà sílẹ̀ ó ti wọ́n yé lórí kó tó ti pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ á lè ṣe ẹ̀rọ ẹ̀rọ ìlú wáyé ẹ̀ ẹ̀ ní ìlú ẹ̀ ti pé ìyẹn àwọn owó ti káàkiri nínú ìlú àgbèrè káàkiri ní gbogbo àtijọ́ ọmọdún mẹ́lẹ́dọ́ bàlẹ́ ìlú káàkiri ọjọ́ ọmọdún ọdún mẹ́lẹ́dọ́ káàkiri mòdúrì ló ń káàkiri tó bí a ṣe ní lórí láti ẹ̀ lé lórí ìdí àti ìdí àpá rẹ̀ ẹ̀ lè fi wé ẹ̀lú tí wọ́n kọ́ láti fi pẹ̀lú ẹ̀lú lọ. Mo máa ń ṣe ọ̀rọ̀ náà lórí ètò ìyàtọ̀ àkàrà ṣe ní ìyàtọ̀ ọlọ́run máa ń tó yẹ àwọn pẹ̀lú ẹ̀lú ní ìyàtọ̀ àkàrà ẹ̀kọ́ àwọn àgbà. àwọn ọmọ òbí àwọn olówó fún ọmọ olówó fún ọmọ ọmọ tó ní ọmọ ẹ̀rọ káwọn ọmọ tí wọ́n fi ìyá àmọ̀tọ́ láti gbé tó wọ́n fi ẹ̀kọ́ ọmọ sọ láti gbé wọ́n dàgbà olú ọmọ yẹn láéláé ẹ̀ẹ́dẹ́ ti ẹ̀ ṣe fóònù pé twenty five ló tó bẹ̀rẹ̀ ìdáàbò lórí òkú ẹ̀ẹ́dẹ́ tó to torí pé kí ọmọ yìí náà ti di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó ti di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ọba lò bí ẹ̀jẹ̀ ń lọ àwọn òun ti rí àmọ́ ìṣòro ní twenty five years tó tó bá ti jọ́ ìfún àkọ́kọ́ عليه رحمه الله ìtọ́jú ẹ̀sìn tó kọ́ wọ́n ti fi ní ìgbésẹ̀ náà fi hà ní ọ̀rọ̀ ẹ̀yà. ọ̀nà ọ̀nà tó ti sọ́kù bá ń gbé wọ ayé ìfúsọ̀n ìgbà wọn lọ́ba ti lè lọ́ba lọ́ba ti hà irú ìròyìn rẹ̀ ni irú ìdájọ́ rẹ̀ pé tó látara ẹni látara àwọn ọ̀rẹ́ àti àwọn alábàárẹ̀ ní ìlú tó ní ìyẹn lọ́wọ́ wọn lọ́wọ́ ṣe àmójútó ọmọ. نعم ألف شيء ألف من الله الإمام البخاري حدثنا محمد بن سلام أخبرنا أبو الأعلى من عبد الأعلى المسرجي أن داوود بن أو رمضان بن بشير أن أداه فبالطلع به إلى كل الله صلى الله عليه وسلم نلقى التشريف كل بعض التشريف أمور رسول الله صلى الله عليه وسلم يقول قوم قاولا يحمله فعلا يا رسول الله ارفع بوجهك فتقرأ النبي صلى الله عليه وسلم أمور في èmi kò lè fi ìgbà mo fẹ́ fi ọjọ́ ẹ̀dì alùpùpù yìí wọ́n ti máa ṣàkóso ìlú ìgbà kékeré mo kó lò ní bọ́ọ̀lù mo kò ní ẹ̀kọ́ yìí kẹ́dà ọ̀kẹ́dà ọ̀sẹ̀ òògùn mi láti fi ṣe olè ilé ìlú ìlú báyìí mo kó lò ní bọ́ọ̀lù àbí ilẹ̀ ìlú ìlú báyìí mo kó lò ní bọ́ọ̀lù. فقال أنا ورثي أقل أقل ولا ولدك مرحلة أقل ولدك مرحلة وأنت ولدك ضابط تقول أقل ولدك مرحلة سجنه أو ما لم يجد أنا أنا أقول nígbà tí gbogbo wọn tó ní ìṣòro lọ́dọ̀ yìí kọ́ńdà lọ́dọ̀ yìí rárá àgbà ṣe àbájọ lọ́dọ̀ yìí rárá wọn pé lọ́dọ̀ yìí rárá wọn kọ́ lẹ́yìn tó pé kọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ yìí lọ́wọ́ ẹ̀ lórí ìṣòro lọ́dọ̀ yìí wọ́n bá ẹ̀ lórí ìṣòro bí lọ́dọ̀ yìí. tòmùlára tó ti kò fẹ́ lórí oṣù ọ̀rọ̀ ìlú tuntun òní kò sẹ́ni ní kò fẹ́ kó mú náà sí àbòrò ọ̀rẹ́dì lọ́wọ́ tó ní ní kí n tó kọ́ àrẹ́kọ̀ ọ̀rẹ́ tó ní tó kọ́ ọ̀rẹ́ láyé ọ̀rẹ́ tó ní náà bí lọ ní ثم أليس يسرك أن يقول أليس يسرك أن يكون في الإسلام شيء كل ló ní gbogbo àwọn ọmọ rẹ ni wọ́n máa ṣe dáadáa bí ọlá àpọ̀. Fọ́n olóògbé àtúntẹ̀ yìí gbogbo ọdún ló fẹ́ lọ sí dáadáa tó wù. Ẹ wo ìsọ̀wọ́ bí ẹgbẹ́ sọ̀rọ̀ náà kọ́lá ló ṣe ìgbà náà. Ẹnu bá ní ẹni tí náà sọ̀rọ̀ tí ó fẹ́ bèèrè sí ìgbọ̀ ọdún ìsọ̀ yìí gbogbo ọ̀nà lẹ́yìn tó bá ti ní ìgbà yẹn kọ́ ní ìyẹn gbọ́dọ̀ ìgbẹ́sẹ̀ ọ̀dọ́ tẹ̀lé wọ́n ti gbé wọn fún mi à kí ni ọ̀sán yẹn lákòókò rẹ̀ ló wọ́n mi olùkọ́ lórí ìṣẹ̀sọ̀rọ̀ ó yẹ tó kọ̀ fún ọmọ olùkọ́ lórí bàbá náà ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yóò fi wá sí ẹ̀mí dáadáa. Àlejò ni àlejò fún ẹ àlejò ìdúró ka ẹ̀yà fáwọn òṣèlú tí gbogbo ọjọ́ tí wọ́n ti dáadáa sí ọ لكن الباقين أنا كده تبقى كده مدى إليه يكون إنسان مدى إليه يكون إنسان لأنه يجب يكون الصلاة فكده حديث من شرع الأخوة والمتابعة الجميع طبعا الأخوة عنده يجب أن يكون على الله ورسوله يدعى وعلى الله وبيكون إنسان maka yang saya kulit mempunyai dan mempunyai apa yang saya lalu mempunyai ayat sebab itu ada berfikir yang berumur lalu juga kulit mempunyai dan sebab itu bisa memiliki kulit mempunyai kita pun sudah tahu dan sebab Allah Al-Quran Al-Baqarah Al-Juri menurut ipò ní iye báyìí àbí ní ìlànà báyìí kò yẹ lọ pé wọn lọ bí èso kalẹ̀ tí wọ́n ti kọ́ bẹ́tẹ́ ní eré ìkàlẹ̀ tí òkú jẹ́ tó bá ti ní kéré ẹ̀ṣẹ̀ òní ọ̀pá nǹkan tó ní ẹ̀ka kúrò ẹni yẹn wọ̀ sàbòsí fún fẹ́lẹ́ ẹ̀ka lọ́dọ̀ àwọn ọ̀ṣun tó àwọn kọ́kọ́ oṣù tó pẹ̀lú ọ̀ṣun tó ń bẹ́ ní wọ́ọ̀lù wọ́ọ̀lù ìkókò ní ìjọba yìí tó dà kẹ́rin ẹ̀ka ẹni pé àwọn olóyè ti bẹ́rẹ̀ àwọn ọmọ olóko ọ̀rọ̀ ti dára sí ọ àwọn olùkẹ́lẹ́ ti dára sí ọ ọwọ́ ni ó sì gba múlùmọ̀ kò lè gba múlùmọ̀ kò lè gba múlùmọ̀ lọ́pọ̀ kò sí ìlú kò gbókè pé ìrẹsẹ̀ dá wàhálà fún wàhálà nìyẹn tó ìtumọ̀ tí wọ́n túmọ̀ ní pé òun ti bẹ́ẹ̀ náà kí ẹni lẹ́yìn kọ́mọ̀tò ìrẹsẹ̀ lẹ́yìn náà tó bẹ́ẹ̀ ọlọ́sìn bẹ́ẹ̀ náà sí lọ́nà náà. Sókè ní pẹ́ẹ́lí àlẹ́sọ̀rọ̀ sọ́nà fẹ́ ká kọ́ lé yìí. Olùgbé ká kì í dá ìfẹ́ kálọ̀ kí ń fẹ́ ká inú ọgbà tá a bá dì. Kọ́dà pé gbogbo kan sí olùfẹ́ mú ìfẹ́ yẹn wá. Bẹ́ẹ̀ ni àgbẹ̀ ìlú ìlú ìlú pé olùyọ̀ mi. Káà, ìyọ̀ ìlú ọmọ ìjọ lóru ló wà láyé. بيا جانا بيا بابانا ولكن يقول آه كان أجرانا آه آه سيوكم في الغاية لو أشوف فيهم قبل أنا يقول أجرانا إذا لو رأيت أجرانا آه آه لو بمانا إذا كنت أجرانا سوكي رابطيه أنا يقول إيه قد جفوه ما أعجب يمكن أن يكون من ó bíríyà lápá ilẹ̀ tó gbogbo bá ti mọ kó ìfẹ́ tó lọ kàn ìgbọ́dọ̀ ti di ìfẹ́yẹ ọ̀hán fèrèsì nínú ọ̀hán ó ṣẹlẹ̀ láàrin ọ̀nàbí ìgbàlódé ìdàkú àti àwọn ọmọ rẹ̀ tó bí àwọn ọmọkùnrin tó bí tó bí ọmọkùnrin mọ́tàlá ẹ̀ ayọ̀ pẹ̀lú ìgbàlódé ìgbàlódé yóò sọ̀rọ̀ tó àwọn ọmọkọ́kọ́ pẹ̀lú ààrẹ lọ́sípadà ní àríwò yìí ó yí ọ gidigidi pípẹ́ á bàbá wa nífẹ̀ẹ́ ní oṣù gbogbo àlà lọ́wọ́ máa sọ lọ́wọ́ pé إذ إن يوسف لا حق إلى أن يحق إلى أبينا ونحن عزبة إذا قالوا أقول يوسف إلى الله ونحن عزة ìjọ lọ́wọ́ òṣèlú pé àwọn ti pọ̀ àwọn tó ti bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ràn yúrúkọ yìí ìwà lọ tó àwọn ẹni tí ẹ̀ káwọn pé kò wá ní ìdúró báyìí ọmọ yìí nìkan lẹ́nu pé àpẹẹrẹ ní ọdún bàbá wa tó ìyẹn ló fà á pé bàbá wa wò pé àwọn ohun dá ẹsẹ̀ fún wọn bẹ́ẹ̀ fún ẹni pé àwọn dá èdè burúkú fún anáyẹ̀dẹ̀ wọ́n ti ṣe wọ́n ti sọ̀gbìlì àmọ́ ọlọ́padà ní tí ó padà ṣẹlẹ̀ ní dáadáa ó padà ṣẹlẹ̀ tó lọ́dún lọ́yẹ̀ lọ́dún. so ina wani kuka yaran suka san mutlaka baya da ke jo bai da kawo da yusuf wa aqulu ahaq an nabi Allah yusuf ya yi akama ya ne sun ga binyamin wani ahabbu ila abina ala wani aika mai juwamari ba wani abu ihsa an jẹ́ ìjọ apọ̀ tó omi kọ̀ọ̀kan ní ọmọ ẹgbẹ́ wọn ọ̀pọ̀ ní màmá ti Yusuf àti Binyami wọ́n ní ìgbà àgbà àti ọmọ aláìsí ìlúbi ìjọba wa yìí wọ́n ṣe àtìsí tó hàn ọ́ wọ́n ní pé àti ìyẹn kílẹ̀ gan fẹ́ràn kílẹ̀ gan so wọ́n á ní ọkọ̀ tuntun lórí lórí ọ̀pá kápá apá ọmọ yẹn àwùjọ ṣòwò ọ̀pọ̀ ẹ̀yìn ju sínú lẹ̀ láti ṣe lè pẹ̀lú àtàwọn ìtọ́jú ní ká sọ́ọ́rọ́ sábà pa bí wọ́n bá wà sí ẹjọ́ láti ṣe lè kan يحل لكم وجه أحدكم وتكونوا من بعد القوم الصالحين nígbà tí ìyá olóyún ti ìjọba kan tòtò lè dá ọ̀pá láéláé nílẹ̀ láéláé náà ní ìpá ọmọ yẹn ò ní rẹ ọmọ ọmọ yẹn tó ní wọn rẹ tuntun tó wọn náà ní ọlọ́dá kalẹ̀ ọlọ́dá kalẹ̀ tó kò ṣeé ṣe kí ìfẹ́sẹ̀ yẹn ń lò wọn kà tó lápò náà ṣe ọmọ kódà sí ìyàwó ní ọba fẹ́ tòlójú wọn ti ká lóla ẹni tí ẹni yẹn bá ti ń ṣe dáadáa sí yẹn dáadáa ń lóun ní ní ọkàn ọmọ ẹni padà bí ọba jẹ́ nípa tó ń gbó ẹ̀ lọ́dọ́ lára ẹlẹ́yìn ẹ̀ ló tẹ̀ sí tó olùkẹ́ kí aṣàkóso ìdílé yìí ìgbà tó wà lọ sí ṣe ó jẹ́ pé bàbá òkè yìí náà ìgbésẹ̀ òun ṣe ògùn lọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ yóò pé ilé yìí tó gbogbo yìí lọ ìwọ̀n yìí tó gbogbo yìí lọ ọba tó ń kí ló fi gba fáwọn akéde kìíní ọba tó lọ ìdá àná ọba ní ọdẹ ọmọ ọmọ ọta ọmọ ẹgbẹ ọmọ mi owó lọ táwọn ọba jáde láyé wọn lè wọn lè fi kí ìbò wúlò nǹkan ìṣẹ̀lẹ̀ àpò nǹkan ìṣẹ̀lẹ̀ ìjà náà ti dàgbà tó ní ìyẹn lọ sọ̀rọ̀ àgbà gbogbo ní àtọ̀mọ̀wé gbogbo àtọ̀mọ̀wé lọ́wọ́ ní gbogbo ìkẹ́kọ̀ọ́ lọ bá ìlú òkúrẹ́ lọ́wọ́ tí mo sọ lóòótọ́ ètò náà ní ó tún jẹ́ káàtó ló jẹ lóòótọ́ pé a ah, bàbá yóò tẹ̀lé bẹ́ẹ̀ tẹ̀lé ní ní àwọn ìwà lẹ́nu tí wọ́n fi wọlé ìtàn ní òkú wọlé ìdí àwọn tó ń wá ń bẹ tó jẹ́ pé géèjì ò ṣe ìdílé bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ yẹn yálà ojú eléyìí ẹnìkan wà ní ẹnìkan wà ní sẹkọrẹ́tì ẹnìkan wà ní kéwù ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní ìsìlámù ẹ̀kọ́ ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ yóò gbowó oṣù rẹ̀ lọ́wọ́ lọ ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ sì bí ó ń gba owó tiẹ̀ ní fọ́tà ọ̀dọ́ lọ́wọ́ táwọn ìlú náà yọ bá ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ sì private ìlú tiẹ̀ tó bá ń tẹ́lẹ̀ fíta ọ̀dọ́ ní fíta ọ̀dọ́ náà yọ bá ọmọ rẹ̀ ní wá ní wá ti dídí báyìí dídí ní ti ẹ̀ wọ́tọ̀ lọ́wọ́ هو خلق خلق irú ẹ̀kọ́ tó wà lọ́gbà ìwé ìwé tó wà lọ́gbà ọ̀hún kò ní ká ní ẹ̀kọ́ tó bá ní èyí fún àpẹẹrẹ tó fẹ́lẹ́ ìṣe ní ìṣẹ̀lẹ̀ tó náà rọ́ṣẹ́ tó bá ní èyí ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣe fún bó ṣe ní káàkiri ní oṣù àgbélé tó tẹ̀sí wọn lè dá dúró fún ẹlẹ́kọ̀ọ́ ìwọ dàbí ìlú ọṣẹ náà yóò tọ̀ ní ẹni tó lè dá dúró ó dà pé ẹgbẹ́ rẹ̀ bá ó yàgò sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn ọmọ tù nípa akẹ́kọ̀ọ́ gba one hundred thousand lọ́wọ́ rẹ̀ nípa gba two thousand one hundred thousand. tó eléyìí náà náà gbowó kọsẹ́ ní gbowó jẹ́ lọ àmọ́ tó ní ìdílé lẹ́kọ̀ọ́ ìyòmíkà tó yòó yòó ra ní ẹ̀kọ́ ẹ̀kọ́ olùdíje náà ní ìrìnàjò òye náà lọ́wọ́ باب مثل الأب بولده نعم قال أبو عبد الله البخاري أبو عبد الله الإمام البخاري إمام إمام الإمام الحديث كل كلمة أبو المؤمنين الحديث الشهادة النبي صلى الله عليه وسلم ومن الجاهل هو الجاهل يرويه وأسفين كل شيء فيملك من الشيء لكن لو تبقى الجاهل ثم تقول ولا لا التمرين الذي هو نعم حدثنا ابن عن عن البرقاوي عن آل بن الله عن ابن قال إنا نزلناه الله لأنه ترك الآباء والأبناء كما أنت ولد كما أنت ولد عن ابن عمر كذلك الولد عن ابن نعم الإمام البخاري قال ما تبرز الأب لولده أنا ọ̀rọ̀ nípa tí bàbá tó máa ń ṣe dáadáa sí ọmọ tó bí حدثنا ابن مخلد عن عيسى بن يونس الوصافي المخشاري بن عن ابن عمر قال انما سماهم الله ابرارا المسلمين من ابرار الجلدون جردون ايطلا ان الابرار ان الابرار لهم ناعمين فله الاقوى الابرار لانه بر الاباء والابناء قرانا الشجرة كان تقاعونا كل شجرة تقاعونا كما ان لولدك عليك حقا كما قلت ọmọ rẹ ní ẹ̀tọ́ lórí rẹ̀ kẹ̀dá nígbà ní wọ́n náà nígbà àyíká ṣàkọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe pé wọ́n ní ẹ̀tọ́ bàbá ó ní ẹ̀tọ́ lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ọmọ náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ tó àdéhìí àdéhìí tó jẹ́ pẹ̀lú bí ó ṣe àmọ́ nínú ṣẹ̀ríà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe ní ẹ̀tọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ náà ń kà láti ilé ẹ̀kan tí ó gbà lọ láti ilé tí ó gbà lọ́wọ́ ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ní ẹ̀tọ́ bàbá rẹ̀ tí ó ṣètò náà bàbá rẹ̀ ṣàǹdà rẹ̀ ṣàǹdà ọ̀rọ̀ nípa pé ẹni tí kò bá ti ṣàánú ọlọ́run ní ṣàánú òun náà. ẹni tó ti fi ọdún ọlọ́wọ́ ní lójú àánú rẹ̀. فالإمام البخاري حدثنا محمد بن الأعلى قال حدثنا معاوية بن هشام عن عن شيبان عن فراق عن فراس عن عزية عن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قل يا النبي صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم فانتك بابا سعنون ربني سعنون التباك تجاجي ونور الله كنت أجل الله صلى الله عليه وسلم مسلماني وجعلني مسلماني في القرى في جعلني هنا من رفقة القلب ìkí ọkàn yẹn ọ̀rọ̀ pọ̀ṣùrù ẹlẹ̀ tí o máa fi ìnira nínú ẹlẹ́sẹ̀lẹ̀ àfíríkà nínú ṣọ́ọ̀ nítorí nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ọmọ ìyá rẹ̀ láburú tí nǹkan ṣẹlẹ̀ sí ọmọ ìyá rẹ̀ láburú kò sì máa fi ìjà nínú àdéṣe láì gbọ́dọ̀ láì ṣe ní àmọ́ tí wọ́n bá wọn ní ah, títí mi ló kú tẹ̀lẹ̀ sí. tó ẹ̀ka náà kò sì rántí máa à tí o kí èsì ara rẹ̀ kò kò sí ayọ̀ nínú ọkàn ẹ̀ nìyẹn kọ́lá tó láǹsọ pé ta ni lórí burúkú lọ́nà àwọn lágbáwá sáré àṣàkè wọ́n ní alẹ́ sọ fún àwọn ìdíwọ̀ láàrín ọ̀hún ọ̀rọ̀ṣmẹ́tò ní kọ́lé àṣàdéhùn nílẹ̀ àṣàkè pé àánú kìí jáde pọ̀ lọ́pọ̀ ẹ̀ nìkan ó lè fi olójú àtúntò ní ìlú dájú ńlá àṣàkè lórí búrò ṣẹ̀kí ilé gbogbo ẹ̀ lánàá gbogbo ẹ̀ kò sí nǹkan tó lè tó lè gbìyànjú ló nínú mi ò ní lánàá mi ò à lọ́mọ ṣe ìrọ̀ àwọn tòun yẹn lọ́wọ́ ní àná ni àná tí ẹ bá wọ àlẹ́bí lọ́mọ ọ̀hún sẹ́yìn ẹ̀rí pé ara tọ́lọ̀ tó rìn àlẹ́bí tó ní pé àkọ́jẹ́ ẹ̀kọ́ rọ̀kọ́lù ní ẹ̀rí fúnfún عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين rọ̀rùnkù rọ̀ṣì aláàánú àlẹ́bí jẹ́ ẹ̀rẹ́bí lójú àánú ẹ̀bí wà ẹ̀bí ìdùnnà àìlèmí náà àìlèmí jù gbogbo ló bá lè jẹ́ ìṣòro mẹ́rin àlẹ́bí lára mẹ́rin àlẹ́bí àti kóṣòro gómìnà ìyẹn láyé tó kóṣòro bá ń dẹ́nu lára ìyáàmà inú àlẹ́bí yẹn tó bẹ́ẹ̀ àná ìṣòkòdò rí kálù àánú kálù ojú àánú kálù pẹ̀lú àánú pẹ̀lú àánú tó ọlọ́run bá ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ̀lọ́ káfílẹ̀ bí àkókò níbi bí àtẹ́bí ṣe rí níbi àwùjọ tó àdékù náà lọ sọ̀ṣin mùsùlùmí nígbà kan lẹ́yìn ìjọkọ̀ tó bí àwọn oníyájú kan ṣe dín nìyẹn tó jẹ́ mùsùlùmí wọ́n bá lẹ́bi ṣe rí wọn lẹ́bi tó rí àpẹẹrẹ ìnira àpẹẹrẹ ìyà àpẹẹrẹ wàhálà tẹ̀sẹ̀ bá gbé ìlú yẹn ká ọ̀nìyí dà ọ̀nìyí dà tó àkàmù ló ń tẹ̀sẹ̀ kò ní bá ìfẹ́ kọ̀ wà á sọ yìí báyìí kí wọ́n á sọ báyìí ọ̀nà àtúntò ìṣúrò á àwọn òkú ẹ̀mí yóò ní bá ìfẹ́ kọ̀ tó bá lọ́ọ́ ṣe ní olú ọdún ìgbà yẹn sára rẹ̀ yá ọ̀rọ̀ bá náà fún ilé lójú rẹ̀ á ẹ̀ ẹ̀rọ máa ń ṣàánú àwọn ẹ̀yẹ̀ mi ọ̀yọ́ tá lọ sí ọ̀ wọn kò dìde wọ́n ti yàn bá mi tọ́jú àwọn ẹ̀yẹ̀ mi tó náà ní ibi ìlànà bá ti mú pípé ẹni tó bá ń jẹ́ onímọ̀ àbíká ẹ̀yà tó gbọdọ̀ lọ́ọ́ lọ́ọ́ láti lọ rẹ̀ pé nǹkan fún ẹni tó bá ń yé kékeré fúnra rẹ̀. fífàrà so lọ́wọ́ ṣáàpì ní kíkọ́ bá ń tí ń bá ń wá nǹkan torí ń fún un ṣe kákákákákáká kò mọ̀ pé nìkan ni mo lò nǹkan yẹn. ولكنني أسعى لأنفع طالبي لأنفع صاحبي وأعرض على الشبعان إن جاء صاحبي. بكبار الله اسمع تعطي فتيتي تريد كان فرياتي. فبيوتي مسؤولين kọ́nà kó ṣàṣẹ wa lẹ̀ kí nǹkan bá kan tiẹ̀ máa ń yára sí i tí wọ́n náà bá máa ń yára sí táwọn èèyàn àlùmá ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa tó wọ́n yára sí tiẹ̀ náà wọ́n sábà ṣe kí ni pé kí lágbájá nìkan ṣe á kó láti ibi kíkiri ìkókó kó láti ṣe lágbájá lágbájá tó irú ẹni báwọn ọlọ́wọ́ padà ọlọ́wọ́ náà ni wọ́n ṣàánú òun náà bí mo ti máa ní ká lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlùfẹ́ náà wọn kọ́ ìpè àwọn bá mi pọ̀ ẹni ní nǹkan ìṣòwò tó wọ́n ti ká ní ìtọ̀ lọ́wọ́ fẹ́lá bù gan òun yóò ní nǹkan lọ́wọ́ ọjọ́ bí a ti dúró ẹ̀dí kálukú ṣe kíkọ lórí ìdìbò bí arákùnrin kan ṣe dìbò rẹ̀ bó ṣe wọlé lọ láyé wọn ti gbé àpò gbàdúrà kí ló àtìkù yìí tí wọn ti gbé àpò ráyè tó a ẹ̀yà owó tẹ́lẹ̀ tó rí kọ́mọ ẹ̀kọ́ jẹun náà à tó làwọn ẹgbẹ́ bá ń dìbò lóríṣiríṣi nípa ló máa ń mú oríṣiríṣi nǹkan wá wọ́n ní bàbá tẹ̀lé ojú àlẹ́ ìtàn bá wọn lẹ́sẹ̀ náà ojú rẹ̀ ló ké ìlẹ́sẹ̀ àwọn tó ń rí àpẹẹrẹ ìdùnnú lára rẹ̀ ṣòwò ṣe ẹgbẹ́ mùsùlùmí tó ń rí ẹ̀kọ́ rẹ̀ lórí ẹlòmíyàn ló ń fa aláìlú ojú àwọn ojú ìyọ̀mọ̀ rẹ̀ ọ̀la ya aláì lójú àánú déérí ìyàwó rẹ̀ déérí ọkọ rẹ̀ ó ní kọ́ sí òkú kọ́kàn èrè ìgbà wa ní bàbá bàbá ọ̀hún ó ti ń bẹ̀ lákòókò ẹ̀ àwọn ọkùnrin ní kódà àwọn ẹ̀rọ rẹ̀ pọ̀jù òun yóò ti dìde ilé òun lówó ọ̀bẹ ẹlẹ́ẹ̀lẹ́ àmọ́ mọ́lẹ́ olóúnjẹ tó dáa jùlọ lè ra ọbẹ̀ tó dáa lóúnjẹ wọ́n á lè wọ́n ra ẹ̀rọ ẹ̀sẹ̀ tẹ́gbọ̀n jẹ̀ ní ń tà tó mùsùlùmí gbé oúnjẹ lẹ́lẹ́lẹ́ ìlú ìlú owó ọ̀dà lẹ́lẹ́lẹ́ gbogbo lórí ìlú ọ̀lú ní pàtàkì jùlọ ọ̀sán ìṣòro transport ẹ̀ transport àwọn ọmọ ń dálága ìlú ọ̀gbọ́n tó wájú fún òyìnbó bá ń wá lórí ìjọ tó ń dájú màtá wà bọ́tò àwọn àtọ́ wà àwọn àtọ́ ń gbọ́ padà àwọn àtọ́ ń gbọ́ mú lọ́rùwá àwọn ìwọ̀n bá ilẹ̀ tí àwọn ọmọ lọ tẹ́ra wọn bí ẹ ẹ ẹgbẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni ọ̀dà àìlójú àwọn àìlójú àwọn tí wọ́n láti tó sùn àgbọ̀dọ̀ jẹ́ ẹni tó ní ojú àwọn kọ́dà ní ojú àwọn yẹ ojú àwọn gan ojú àwọn gidigidi tí pọ̀ tí pọ̀ ìkọlọ̀ ọmọ sáà ṣe àánú wa ẹni bá dé sọ́tà àwọn tó ń dájú ìlú náà tí wọ́n ń tẹ̀lé ní àwọn èèyàn ẹ̀yẹ̀ dáadáa náà tó tí kò bá ṣe lórí ìgbà ìgbà ń wú ní oòrùn tí kò bá ṣe mùsùlùmí ẹgbẹ́ ọmọ tó ṣe tó ṣe láàrín sílẹ̀ ẹgbẹ́ wọn kò ní ní oòrùn tí èsì bọ́lá wọn ti àwàdà tó pé ọkọ̀ ìlú lè mọ rẹpọ́tù ìyàwó ìlú lè mọ rẹpọ́tù òṣìṣẹ́ lọ́dúnmọ́ àwọn kí ló ti dé wọn ni wọn fẹ́ lágbájá rẹ̀ ah bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn olùdókòwò tó àbí lábáyá wà lóṣù lónìí tó irú àwọn báwọn ọlọ́ ìjọ tó sọ̀rọ̀ bá kà wọ́n náà ọlọ́run fún mi àwọn tó ń fi ń lọ kí wọ́n bá sọ ìṣòro yẹn náà tọ́lọ̀ wọn lọ náà láti sọ sọ̀rọ̀ ní fúfú yẹn tọ́lọ̀ wọn náà ṣe wá ní ìlú ìjọ àlọ́ نعم حدثنا محمد بن سلام قال أخبرنا أبو معاوية عن الأعمش صنديق بالوهم وأبي صبيان الجليل بن أرض الله قال أن قال رسول الله صلى الله عليه وسلم قال سويد لا يرحم الله من لا يرحم الناس فلو نسعى من الكتبات عنه إيمان وتقول الله يقول عنه ونسعى منه وعن عبدة بن أن ابن أبي خالد بن القيم عن جرير بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الناس لا من لا يرحم الناس لا يرحم الله سيدي بقى قانونيا لو ليس عنه هنا لكن ربي سبحانه ربي توابعني ربي توابعني وغير شرط الله كمان حب وأن عبد بن هشام عن أبيه عائشة قال عائشة رضي الله عنها فطبعت لي أتى النبي صلى الله عليه وسلم ناس من الأعراب من في أمكان هو أبا النبي أو على فقال له رجل منهم فقل كما تفهم النبي يا رسول الله wípé wo ò ti ọ̀rọ̀ àtùkọ̀bìlú lòsùn yẹn ṣé ẹ̀yin máa ń tẹnu kó àwọn ọmọ yín lẹ́nu ẹ̀rù kíríkì wọn láwọn ọmọ kéékèèké yín ni à tẹ̀lifí tẹ́ máa bá wọn ṣeré tẹ́ máa jù ọ́ bọ́ọ̀rù gbé ọ káàkiri ó ní mọ́ ìlú àwọn kọ̀bìlú àwọn ti àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀ àìrí tí tó ń lọ wa ìgbà tí bá máa tẹnu kọ̀ọ́ فقال رسول الله الأدواني أو أملك إن كان الله عز وجل نزل من قلبك الرحمة يعني إن كان أتواني شيء وبان كان كندا أنه طلوه بسلوه أميره كندا فدا سبيه أنه طلوه يوقع رẹ̀ تجد أن في الله أنه أعطى كده كده أنه أعطى الله أنه حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد انا عاصم انا أبي عثمان انا عمر رضي الله عنه استعمل رجلا في عمر رضي الله عنه أبي في فرق فقال على عامل شيء واني إن لي كذا وكذا من الولد ونمني وما يبايد لو ما تنبي ما قبلت واحدا منهم إن كنت يقرن الولد فزعم عمر عمر أرقي أو قال فزعم عمر أو قال عمر يعني في الحب تبقى oní ọmọdé wa ń lò àbí ọmọdé sọ pé iná wọn àìsàn wà jẹ́ láàyè ṣàmìnà ìbáraẹni yìí ńlá àbára wọn ìpè ọlọ́run ọba kò ní sànù ẹ̀dá kankan àbẹ̀ntó bá ń ṣe dáadáa táwọn ọmọ nígbà tó lọ bá ń wúwa rẹ sí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ rẹ tó bí ń sànù wọn náà tó tí a bá ṣàkíyèsí wípé ká sànú àwọn ọmọ kéèké ká máa ṣe dáadáa pẹ̀lú wọn ká fà wọ́n mọ́dọ̀ àǹfààní dáadáa bẹ́ẹ̀ náà tó ọmọ yẹn náà mọ̀ mọ̀ pé á àbáwọn ọmọ yẹn wọ́n mọ̀ mọ̀ pé bàbá àwọn fẹ́ràn màmá àwọn fẹ́ràn irú àwọn ọmọ yẹn òun lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa ń kọ́ òun lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa ń kọ́ tí tó rí pé á ẹni tí fẹ́ràn òun yóò fẹ́ ṣe àbáwọn òun fẹ́ japa nǹkan tí bàbá yẹn bá wàhálà ṣòro kó ṣe òun ní bẹ́ẹ̀ ti síbi kan bí wọn lọ́kọ́ lọ́dún ṣe ní ìpínlẹ̀ òkú náà máa ń lọ síbẹ̀ ara àwọn ló bá tẹ̀ náà òun náà ní pé kí ẹ bá ń fi ọmọ síbi tí ọkẹ́ fi sí gbogbo nǹkan tó bá tẹ̀wọ̀ yẹn níyì òun máa fún un máa fún un ẹ máa wọ àwọn ọmọ kéékèé wọn náà wọn àwọn àyè pé wọn ẹ ń gbélé pé wọn lò tó ọmọ wa ti lè pa ọmọ ilé pé wọn àwọn ọmọ wa tọrọ bára káàkiri níbi àwọn ìjọ wọn lọ sí gbóúnjẹ káàkiri tó ọmọ wa lè pé wọn ti rákọlẹ pé ilé ìlú jíyà ọgá aláwọn ẹ̀yẹ náà nílànà rẹ̀ rẹ́lẹ́dẹ́ òbí ní ṣe tó bá ti sọmọ síbọ́dún àti sọmọ lọ́gbọ́dọ̀ àpá kan ó ti yọ wàhálà kú lọ́rọ̀ ara rẹ̀ ó lè yọ̀gbọ̀n jẹ́ ìṣèlú o gbọ́dọ̀ tó ṣe ló dáa tọmọ mi mo ti ní ara àkàtà yọ kéde ìtura o iná tí kí ló wá yà ọ̀dájú láyé ó lè kó làwọn ti kọ́ dájú ó lè kó mi àyè sẹ́yìn ògbélé tó ń lò ògbélé tó ń lò tọ́ tó ń ní à ọ̀dájú burúkú ó ní kí ni sábà bẹ̀rẹ̀ gàdá yìí nílé kí wọ́n pa gbogbo àwọn ni ẹ mọ́lá àwọn ẹ̀rọ àwọn ọmọ ilé kí wọ́n ní àwọn ayélujára àwọn fá kókò àlùkò padà àwọn awùrà wọn. Tẹ̀lé kí wọ́n lọ wá tó wọ́n jẹ àwọn ọ̀dà ju burúkú tó yọ lọ́dọ̀ rí báwọn ẹni tó bá fọmọ sílé kí wọ́n fún mi tí ọmọ mi jẹ mọ fún tí ọmọ wọ̀ kọ́lá tó máa ń ra mọ́ provision fún kẹ́mi ìrọ̀lẹ́ ọmọ ìtọ́ ló fi àjẹ wọn nílẹ̀ bí ọmọ ìtọ́ ló fi àjẹ nílẹ̀ ọ̀tún wọn náà ló fi á ìdíjọ́ mọ́ mi lọ́wọ́ nílẹ̀ gbá lọ́lẹ̀ ọmọ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní kóńgò lè ṣe yóò tún ní kẹ́ ìtì ẹ̀ náà ọkàn yóò tún ní kẹ́ kẹ́kẹ́ ní kọ́lọ́ lè ṣe tùkà máa rí àwọn ọmọ tí wọ́n ń kiri káàkiri máa tọrọ owó káàkiri níbi ìjọ tó wọ́n wí láwọn ní wọ́n máa tí ọba àmì tẹ̀sí ọkọ ní kí ọ̀rọ̀ ìfi ọmọ gbọ́dọ̀ ìfi ọmọ gbé tó èyí tó bá ti mọ̀ pé o lè ṣe dáadáa sí ibi tó wà lọ wàá tó lọ padà kó máa rí pé ìkànnì náà làwọn jọ làwọn jọ ń jẹ tó báwo àbáṣẹ́lẹ̀tù mílíọ̀n ti dé ìṣòro tó ẹ̀ka ìdúró bẹ́ẹ̀. نقصدك عن الباب باب الرحمة نم البخاري والشريم آه، إكيان منة منة جزء ولي عنوني أتلوي إقمي مئة مئة جزء مئة جزء إقمي يوم قوم نعم عنو قيسي

عن قال أخبرنا سعيد بن المسيب أو بن المسيب أن أبا هريرة قال هنا أبو هريرة بيتين سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نور بكر الذي تقول جعل الله عز وجل رحمة مئة جزء أني الله شيء ني ni ẹni pé ìpín oríṣiríṣi ọgọ́rùn fàámsàkà ẹ̀ńdà ò fífi àìsàn wọ́n ti fẹ̀yìn ọ̀hánmú náìtì náà ọgọ́rùn-ún ojú ọgbọ̀n ọwọ́ àtúntọ́dọ̀ ara rẹ̀ وأنزل في الأرض جزءا واحدا في تلك نغرف في قول الله ومن ذلك الجزء yàtàrà hamilton ẹni ẹyọ kan yẹn náà làwọn agbẹ́bí ń tàn lọ ara wa ìpín kan nínú ọgọ́rùn náà ni gbogbo àánú tí àwọn ní fún ara wọn ìpín kan nínú ọgọ́rùn ni ìyẹn ni pé tabari àwọn èèyàn tó ń lánú àwọn ṣe dáadáa iná ń tọ́jú àwọn ọmọ orúkọ iná tó ara ìpín kan yẹn náà ni à ń pín mọ́ra lọ́wọ́. حتى نرفع نرفع أو ترفع المفرة حافرها عن ولدها على أن يرجل في ẹ̀rìnpé ẹ̀sìn ló sì máa ká pátákó rẹ̀ lókè àwọn ẹlẹ́dìá onífẹ́tẹ́ ọmọ rẹ̀ mọ́lẹ̀ tó rẹ̀ ti sọ̀nà pé pátákó yìí ni máa ń ṣíyàn létè nìyí tó bá rí i pé ẹsẹ̀ ń fẹ́ tẹ ọmọ òun tó sọ̀rọ̀ ra yẹ ẹ́ lọ́yọ̀ ẹ̀ tó omi pé ara nú yẹn náà òun ló dé ara àwọn dábàá tó máa ń ní sí ara wọn tó máa ní sí ọmọ wọn kódà tí ẹ bá rí àwọn ẹyẹ náà báwọn náà ṣe máa ní àánú ara wọn ni ó ṣe mà tó bá rí tó kò sí ẹ̀dá ọlọ́wọ́n bá tán tọ́lọ́wọ́n bá dá títí ní àwọn pẹ̀lú ara wọn ṣùgbọ́n ní pẹ̀lú ẹ̀yà ìlú rẹ̀. na kọ́ṣì ẹ̀sán àǹtòsí ìbẹ̀rù ìyẹn ni pé ẹsìn yẹn yóò máa bẹ̀rù nípa ọmọ tẹ ọmọ òun mọ́lẹ̀ ọmọ ìran àkú sẹ́mọ̀ dábàá ni kò ní làákàyè àmọ́ àánú ọlọ́wọ́ bá débi pé yóò ti rí pé hmm, èyí tẹ ọmọ èèyàn mẹ́lẹ̀ pa èyí tẹ ọmọ èèyàn mẹ́lẹ̀ pa tó ara àánú ọlọ́wọ́ bá rẹ̀ kọ́lá àwọn tó máa ń jẹ́ bí ọtọ́ máa ń ní àrùn ọpọlọ ètò bá bínú nínú wọn gbogbo aburú tó bá lè ṣe ìwé lóhun ilé ṣe pọ̀ pàtàkì jùlọ wọn kékeré tó bá bí tó máa ń gbé lọ́wọ́ tó bá láwọn gbà lọ́rẹ̀ ó ní àrùn ọpọlọ tó bá fẹ́ gba ọmọ náà rẹ̀ tí ọmọ wàhálà tó ń ṣe tó gbogbo yẹn náà kí ló ń bẹ́ẹ̀ àánú tọ́lọ̀ ń dá sí àwọn ọ̀rẹ́ ìrìnà tó náà ni pé àwọn mùsùlùmí àwọn ọ̀jẹ́ tí yóò rí àánú bákan náà àwọn tí àwọn gbé láti ṣètò náà lẹ́sìn ọmọ ọ̀rẹ́ nínú àwọn àtọ́gbọ́dọ̀ wọn ní ara wa òun náà ni èyí ojú àti ìkọlọ́fún mẹ́ta ṣe ní ọ̀pọ̀ wa kò kí àwọn mẹ́ta máa lè rí àánú ọlọ́run wa kò pàtàkì jùlọ nínú àtúntò ọ̀rọ̀ mọ́ọ̀nì tó ẹlẹ́rìsọ̀ mọ́ọ̀nì sẹ́lẹ̀ ولكم بأني عبادة الله والله أعلم نعم أعلم نعم Islam wọ́n ní pé kí ọmọ kí ọmọ ọjọ́ mọ́ ara ju àwọn ìṣẹ́ náà ṣe pé ẹ̀ kí ni ọmọ wájú lórí ọ̀rọ̀ kí ọmọ wájú ọ̀rọ̀ ń dọ̀la nínú tó ní irun lọ́ní ká fi ọkọ̀ wá sí irun lọ́ní ká ní ká lọ sọ̀rọ̀ gbogbo ní oṣù náà ló ń irun pé Quran fi hàn pé kí ọmọ ti ẹ̀mí ẹ̀tẹ̀lé ìtumọ̀ rẹ̀ òun náà fi hàn ìwọ̀n kan tó máa ń jẹ́ kí ẹ̀mí ẹ̀ wà lórí ìwọ̀n lélẹ́yìn àmọ́ kọjá pé òun tó lọ torí ọlọ́mọba nílẹ̀ wa ń fi á ọmọba ah, ti bọ̀ lórí ọmọ á ah, obìnrin ní owó kan lè jẹ náà òtútù fún ọ ah, nípa yóò ṣe ara rẹ̀ náà kò tó tí ó bẹ sẹ́yìn wá ní ẹ̀rí ẹ̀rí kí òun lè fi ọmọ rẹ̀ ṣe ọ̀nà tó lè àtúnṣe ti sọ̀rọ̀ ọmọ náà ìfòmìtì náà lọ ọmọ ẹ̀yà ọmọ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà àbí ọmọ ọmọ ẹ̀yà kúrò ọmọ ọmọ alhassan mẹ́lẹ̀ ayé tó ń kú ẹni tó àbẹ́yìn sọ ilé ọmọ wọn ni wọ́n ń sọ pẹ̀lú àwọn ẹ̀yà ń tí ọmọ rẹ̀ pé òun ní ọmọ rẹ̀ ilé ìsọmọ bukari pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó ètò ìfúnmọ́jú ọba tẹ ẹni tí a ti dáhùn ọmọ tẹ yẹ ní ẹ̀rí mẹ́la rẹ̀ fún hasan ọmọ anabi ni ọmọ anabi ni ọwọ́ àdínkù ọmọ lẹ́sọ̀ ọmọ àdínkù náà ètò ìfúnmọ́jú. Wọ́n lè ṣe àwọn ọ̀nà ọ̀gbọ́n ṣé àmọ́ mú àníyàn wá ní ojoojúmọ́ ni àbí àníyàn kan láti fi gbogbo ẹ̀mí ló sọ àníyàn wá àmọ́ ní ojoojúmọ́ ni wọ́n ní màá tó gbà rẹ̀ ní òní náà màá tó gbà rẹ̀ lórí náà síwájú kí àkájà rẹ̀ tó fi ṣe kéde tó tó yọ àwọn yóò tó lẹ́ẹ̀dì rẹ̀ pé ń gbà rẹ̀ ní ìdájí rẹ̀ gbà rẹ̀ lọ́la gbà rẹ̀ nígbà rẹ̀ ní náà gbà rẹ̀ kò ọjọ́ òní náà lè tán kí o sọ́kọ̀ kí o ní àdéhìyàn kí o fẹ́ gbà rẹ̀ kọ́mọ ọ̀rọ̀ náà. wọ́n lé pé tí ẹni tí ń ṣe tó bá bóyá ní nǹkan ẹ̀mí lọ́wọ́ rẹ̀ kò sí ẹ̀ lè gbà bẹ́ẹ̀ ni lè gbà torí pé ni ẹ̀bùn jẹ́ òní ń ṣe pẹ̀lú ẹ̀yà ní ọ̀rọ̀ àti kí n ṣe ní ọ̀rọ̀ títí alẹ́lẹ́yìn ọ̀lẹ́ ní nígbà tó bá rẹ̀ ṣe ọgbọ́n òfin wọn wọn abọ́ rẹ̀ lẹ́bùn tó bẹ̀rẹ̀ ní abáṣọ pé kò tó kó wọn bá lọ́wọ́ ẹni tó ti ṣe ìṣẹ̀lẹ̀ náà lè ti dé bẹ̀rẹ̀ wọ́n ní ṣé ọtọ́ kékeré kó ṣàdúrà fún yẹn àbí kéèyàn náà ṣàdúrà fún kékeré àbí tí wọ́n ń ṣàdúrà fún yẹn ṣe àmì wọ́n ti kọ́ lọ́wọ́ ní bẹ̀ fún yà kí ọlọ́wọ́ bá ní ṣàánú rẹ̀ yóò ṣe àmì rọ́lọ́ ní kéèké àwọn tó bá ní ìbúrọ́ bá ní ṣàánú rẹ̀.